Thank you. ṣe ọlá ó ṣe bí tó ṣe sí ló ṣe sí. nǹkan bá ti bàjẹ́ ilé ọlá wù mí yéé o ilé ọlá wù mí gbé ṣùgbọ́n kan tó wà níbẹ̀ ni kò yé mi. má ti wèrè bọ̀ ẹ má má tọ́ mi mi ò fẹ́ wá. ní chibu aṣọ báyìí sìn. kí ni wọ́n wá fẹ́ sọ. ṣé ṣìfù fún yín lówó ni torí bẹ́ẹ̀ ṣe ń wo iye ojú yín ò fanimọ́ra rárá o. ìwọ fún rẹ mọ̀ wípé bàbá yín òfin ní ọmọ sí bí aṣòfin. bíi ti báwo. o ọ̀nà ọ̀la ká ní bàbá yín kàwé mọ́tara ẹni ah, àbá tí gbádùn mọ́ nílé kí ló kí ló dé kò yé mi. ẹyin tí ó sọ fún mi ni pé òun ò gbọdọ̀ rí ọmọ kankan <laughs> kó wàá bá ọmọ kan béèrè owó ọlọmọ tó nílò owó ni kó wàá fún rẹ. mami ṣé nísìnyí sọ fún mi pé kí lọ bá ṣì fara mi báyìí kéńkéré kéńkéré. wọ́n lọ bàbáàtì yóò. gbà kó gbé kọnu méjèèjì. dákun dúró sọ́ni ọlọ́rin gbẹ́bọ fún roko ni kó tó nà gbà ẹ̀gbẹ́ kanu méjèèjì ṣé wọ́n ní ọgbẹ́bọ fóòsà ni tó fi àná sí mi bẹ́ẹ̀. ẹ ṣé wo ṣó ṣàgàn tá lè mọ bọ́ńbì ni ó ṣàgàn ní fúwọ́ fún ara. Ah! ilé ọlá. ba nama ba yi da daji wallahi ba na so yin wannan wallahi ibi akwa yẹ oúnjẹ ọpọlọ ní ẹnu yẹn ah sanu bi ojo ah ajo bó wàláyé oúnjẹ yìí àlọ lẹ́nu mi wàláyé. n gbò lahàn rí o tù yí bó ṣe mú mi àsìkò rẹ tó èwo ni ajo ajo ojo lo kọ mi. wo iwo ni o mọ gbogbo ẹ àti àjò àti àjò wàhálà ti ẹ nìyẹn. bó o ní Musa. wo inú mi ò ti ẹ̀ dùn rárá wàláyé wọn náà bí n ṣe báyìí dáadé èmi ò gbádùn oúnjẹ yìí tó bá jẹ́ pé fúra ni inú mi á dùn èmi ò láìkí gbogbo eléyìí tó wà níbí báyìí. àbí torí pé òsì náà mọ̀ ń bẹ̀ ìyẹn náà ó wà ń bẹ̀ but fi protein lẹ̀ tó wá dùn mo lè jẹ́ bọ̀ tó ń wù mí jẹ gan kọ́ lélẹ́yìí torí bí mo ṣe wà tí èmi bá rí fúra inú mi ó dùn ọkàn mi ó balẹ̀ wàláyé. ṣé tọ́ bá wá rí fúrábà nísìnyí ọ gbádùn rẹ̀ àbí. àjọ kí ló sọ yìí tí èmi bá rí fúra wàlá ìtàlá ìṣe náà rí dàríà inú mi ò máa dùn ní èmi ò máa rẹ́rìn ni. àjọ àṣeré ni àbí àṣòótọ́. àṣòótọ́ ni ọ̀gbìn àkèrè fúra sí àdìgún ó lè fúra rẹ̀ báyìí lálẹ́ sí lọ́yẹ̀ ni gbígbà wọn tẹ̀ wàláhì tẹ̀lá yín ká bá ní fura àjò inú mi á dùn ah. wàláhì èmi àti kai wàláhì mo máa ń sọ pé àjò èèyàn gidi ni fa eh. o tún wá fẹ́ fún mi fúra báyìí. àdé ah, tó bọ́ra lóru sí. àwọ̀lẹ́ ah, kò gbọ́ àdàmú wa àdàmú wa kò sí yóò nu wàláhì. ẹ wá gbọ́ kẹ̀kẹ́ la wá wà fúnra wa sí ẹ <laughs> eh, ṣùgbọ́n eh, ọlọ́rọ̀ nù o. bò ó. sórí ará tí ọba jẹ búrẹ́dì yóò fi iṣu yóò fi ránṣẹ́ lé. ai wọ́n fara. ó ti bẹ̀rẹ̀ sí ah. Ah, ah, kí ni èèyàn fẹ́ fi iṣu àti búrẹ́dì papọ̀ tó ṣe ni. kò sí ìyọnu fún ọ ni pé bí mi ò bàbá ọ̀rà fura wa eh. sọ̀rọ̀ mi ti yọ nísìnyí ó gbé oúnjẹ rẹ̀ ń wá èmi ò jẹ bí má ti á jẹ tán ń lọ ọ̀rà fura tí wọn náà jẹ. <laughs> àjọ so ohun tí wọ́n ń sọ ni wípé kí èmi kí ó gbóúnjẹ tọ̀dọ̀ tèmi fún ìwọ kí ìwọ kí ó ra to ba damuwa in haka ne wallahi ba rigima ba wahala wallahi ajo ajo wallahi kowane rana nake gya musu we inú ogun àwọn tó wà nílé yìí èmi mọ̀ pé ajo afẹ́midínú. ọbẹ̀midé yìí ajo kò sí problem torí tó bá gbé eléyìí ni wallahi èmi ò fẹ́ tó gbà kó fún mi fura. mo fẹ́ràn rẹ̀ gan nítorí fẹ́ràn rẹ ni pé ìwé mọ̀ pé àpọ́nlé mọ́lá àwùsá làwùsá jẹ. wàhálà èmi mọ̀ pé o fẹ́ràn mi nínú ilé yìí. nítorí gbogbo bó ṣe ń jẹun kò lè lọ. ọ̀pọ̀ jẹ́ mọ́ pé àmàlà dúdú lòún jẹ lólúyọ̀lé nílé mi ò gbẹ̀gbẹ̀. ẹ bọ ṣé ẹni wàá fẹ́ lọ ọmọ olúyọ̀lé ni. Hmm, tó bá fẹ́ kọrú orin jó mi wàá kọ́ ní ọ̀dọ̀ haúsá ni pé fúra nẹ̀mẹ̀ dáadé àbí ti fúra nẹ̀mẹ̀ dáadé àbí ti yá fi tì nǹkan fa wà láàyè fúra mi dáadé àbí ti nǹkan fa fúra mi dáadé àbí ayé. bá tán sọ nǹkan mẹ́tọ́ yàtọ̀ tó mú tọ́ ń rọ ọlọ́run tó ti bá fún ní kòkó tí mo yín mọ́ lẹ́yà pọ̀ kí n tó sì fàmì yóò tún kú. mo gbé yóò sọ ọjọ́ jẹ. sọmọ pé kéèyàn tó sọ ọrọ́dọ̀ tọ yóò jagun ẹnu jìnnà ah. oúnjẹ ò dùn lẹ́nu ajá ọwọ́ á dùn lẹ́nu tiẹ̀. sẹ́bẹ̀ mi sọ fún ọ pé mo ti rí títí ń waran jẹ ń waran. èmi ọmọ. gbogbo ẹran tí ẹ ní kí ó fi sórí oúnjẹ wa òun náà ló jọba tiẹ̀ ó kó sórí ẹ̀jẹ̀ ń jẹ. ọwọ́ kó ọwọ́ kó eré gbogbo tiwa ọwọ́ à ń sa ẹran jẹ ọwọ́ à pé ní omi tí mo sọ pé ń jẹ́ orin sífù wa dára kára báyìí ah, ṣé àwọn fúlàní láti wọn daṣẹ́ rẹ̀ ni àbí àwọn ará bá tí ọ. gbàgbé bẹ́ẹ̀ ni yìí. ṣé àwọn oníyàn fi ń gbóúnjẹ bá dé. gbàgbé bẹ́ẹ̀ ni yìí. bẹ́ẹ̀ yín dùn yìí. ẹ ń rò bẹ́ẹ̀ ni. mo bẹ́ẹ̀ lè yín ni ẹ gbé wáyé. ìsọ ah, ah, ọmọ yìí léṣe o. ọmọ mi yẹn jẹ gẹ́gẹ́ bí ẹ̀dà fún. ìsì ọ léṣe o. Ah, bẹ́ẹ̀ bá ní òsì lé yọmọ rúgbà èyí ọmọ fojú dìdìrì wo yọmọ pẹ̀lẹ́ ẹ bẹ́ẹ̀ rí bí ti ń sọ̀rọ̀ ní. ẹ wò láyẹn láyẹn ẹ wò ń wò o sì sọ bẹ́ẹ̀ náà. ẹ gángan jẹ́ kí n gbogbo àjọ jẹ́ ni. gẹ́gẹ́ bí olórí ìṣe ọ̀gbọ̀n jẹ́ mẹ́mọ́. ọ̀gbọ̀n jẹ́ kọ́ńkà yíyẹ ní jẹ. kọ́lájà kọ́ńkà pọ̀ yíyẹ ní jẹ. wọ́n mú àlọ́ jẹ wọ́n mú ah! ilé ọlá. Ah! wàá dáràn báyìí láì tọ́wé kébí ọmọ pààyàn bíi láì ti pé wọ́n jẹ gégé mu ẹ wá wá kò fòròfó. Ah, kí mo gbọ́ tó pè mí o. mo ní kò fòròfó sọ́ọ̀jẹ́ bẹ́ẹ̀ mọ ni. ẹ sókọ mi nu. ṣé bí wá èèyàn ni wọ́n fi sọ̀yàn ló kọ tí ìyá bá sọ̀yàn ló kọ wọ́n wá tún fi ìwà èèyàn wọ́n fi kún ọkọ èèyàn. ẹjọ́ yín nu ẹ mọ òrò káàkiri gbogbo ohun tẹ́ ẹ sọ ló kó tán fi lé yín wálé nù ṣé ó ti yẹ yín orin yín ni ẹ mọ ọkọ. ẹ mo dúpẹ́ ẹni tó bá lé mi látòkò tó lé mi wálé oríire ló ṣe fún mi o kò fẹ́ kí n kú òkó ni ó ṣe oríire fún mi ni kò fòròfó mo mọ̀ pé bó ti wà nínú ilé àti kọ̀rọ̀ ilé àti gbangba gbogbo àtẹ́lẹwọ́ rẹ̀ báyìí lọ wà kò sí ti jẹlẹ̀ nínú ilé ìtọ́ mọ̀. ẹ dákun ṣé bọ́lọ́pàá bá wọnú ilé wa ntẹ́ mọ̀ wíwọ̀n ẹ fẹ́ràn lẹ́wọ̀n ni. ẹ̀wọ̀n bíi báwo oríire ni mo fẹ́ràn o. oríire ni ó ń pè yín. oríire ni kò fòròfò ẹlòmíín bẹ yóò ní ìran òun iṣẹ́ wọn sọmọ pé bóun bá kọ́kọ́ lọ sẹ̀wọ̀n oríire ni fúnra wọn yóò mọ̀ pé ibi táwọn ran òun ò dé ọlọ́run jẹ́ kóun débẹ̀ oríire ni mo fẹ́ràn kò fòròfò ẹ ẹ ẹ wí ẹ jẹ́ ti ẹ̀bí oníbèrè tí mo fẹ́ bí ọ gangan sórí kinní kan ni mo wọ́n ṣàkíyèsí nulẹ̀ àwa tá a jọkùnrin tá a bá jẹun àìyó mo wá ní kí n béèrè pé ṣé màá sẹ́yìn obìnrin náà bẹ́ẹ̀. ọ̀gẹ́ mi kò fòròfó kí n ṣòfófó fún wa àbí. mi ní o ṣòfófó sọ̀rọ̀ ni kò fòròfó kò fó ọ̀dà kò fó ọ̀dà kò fó mi ìfòròfó sí mọ́ ah! ọ̀dà bó gun lọ̀rọ̀ tèmi náà tí ọba ṣogun ni mo fẹ́ kéèyàn ṣòfófó fún mi mo tó ń bu ṣé bóyá kí n dọ́gbọ́n tán kí n dọ́gbọ́n tán bó sì ti wà nísìn tẹ́ bá ti lè tán tẹ́ ju ọ̀rọ̀ kan sí báyìí bí ìgbẹ́ da bátìrì sínú rìsájébù ni ẹjọ́ burúkú ìbẹ̀rẹ̀ nu yóò mọ èròjọ́ lọ tí ó bá yẹ pé mo bu nísìn ìbá sọ̀rọ̀ dáadáa mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ báyìí nísìn ó sì lè jẹ́jọ́ tí ọ̀kan lọ́wọ́ kan lẹ́sẹ̀ nílò ọ̀rọ̀ bó ti lọ yóò. ló ṣe. lọ́ládé ṣe bí ìwọ ni wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ náà wọ́n ní kí ló ṣe òde sọ̀rọ̀. kò sí kankan. kò sí kankan ló dẹ̀ ń jọ mi lójú bí egbèrè báyìí nǹkan tó bá ṣe ni kò sọ fún wa o. ẹ lọ́ládé má parọ́ fún wa kò yẹ bẹ́ẹ̀ má parọ́ fún wa nǹkan tó bá ń ṣe ni kò sọ. ẹ má wọrí màá òkè. ẹ bí mọ̀ kí wàá òkè nǹkan tó bá ṣẹlẹ̀ sẹ́ni kò sọ eh, tell us ah kí ló exactly bá a àbí ọkùnrin ti disappoint ẹ. ọkùnrin báwo ṣọ̀rọ̀ ọkùnrin ló kọ́ mi kan sí i. ọ̀rọ̀ kí wàá ló kún ẹ̀ kú iye kan alábọ̀n òṣáájú mẹ́ta lọ ìjàpá yan níbo àti rere àwọn mẹ́ta náà dẹ̀ ilé so tell us kí ló ń ṣe gangan. exactly talk to us now. okay ẹni kì í sọ̀rọ̀ ṣebí nínú ilé wa yìí olúkálukú ló lábúrò àti ẹ̀gbọ́n gbogbo ọmọ bàbá mi náà ní ìyá títí wọn tí wọ́n jọ ń dá àmọ̀ràn èmi nìkan ni mo wà ìyá tèmi ò sí níbí ẹ wá ní kí n má sunkún. lọ́ládé lọ́ládé i understand ó tó kò sunkún ṣùgbọ́n wọn ò wá lè fẹ́ kún ṣera ẹlẹ́ṣẹ̀ náà at least ó láwa dẹ̀ má gbàgbé pé bí ọ̀bọ ṣe ṣorí nìnà kí náà ṣe o the same position làwọn mẹ́ta hold inú náà. exactly. Hmm? exactly bí mọ́mí ẹ ṣe kú kúrò nílé chief bẹ́ẹ̀ náà ni mọ́mú a ṣe chief sílẹ̀. tí yàtọ̀ sí tèmi owó ẹja kò ju owó ẹja ó yàtọ̀ síra wọn. lọ́ládé ọ̀nà owó ló gbà yàtọ̀ síra wọn we are the same thing ah, lọ́ládé. ẹ̀yin méjèèjì lélẹ́yìn sí ẹgbẹ́ àtàbúrò mi ò ní iwájú mi ní lẹ́yìn i'm by myself. Má sunkún Stop crying. Huh? Nowadays, okay. it's too. tó. Má more. We Ó yẹ boyfriend ẹ kó wà be cool. rí bó ṣe bẹnu jẹ́. Oh, do you want me to take care of it? ìgbà wo ló mú wá gbé wá ah, àjò károdò ká sùn kí lára alẹ́ fẹ́ jẹ látàárọ̀ tí àjò tí ló wọn á gbé fúlàní wá káì káì yorùbá wa mi kò rẹ̀ kó ná sún fara fa káì dẹ́kin lórí àjò ebi ti pa mí káì dẹ́kin lórí àjò torí yorùbá wàláyé mẹ́sùn kò rà kó rárìn in Allah ya yarda wannan wuka zai yi amfani da shi ìrìnàjọba fọkọ yóò lo ilé pẹ̀lẹ́. àjọ. ó lè fi gbogbo èdè sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá dúró sẹ́pẹ́ òyìnbó lẹ́fẹ̀ à ọmọ níyó ọmọ níyó ọmọ níyó malamu musa. àjọ àjọ àjọ so sọ dàríà don allah fi ọ̀rọ̀ madam lẹ̀ èmi fẹ́ gba fúra àti mi. fúra kọ́ gbà nínú ni láàárọ̀ kùtùkùtù ọmọ ọmọ àjọ wàláhì bá náà so ìsìkànchì sórí ọwọ́ tí wọ́n fẹ́ máa gbé wá èmi ò fẹ́ fún èmi ní fúra tèmi kí èmi kó máa lọ jẹ́jẹ́ kó má sí wàhálà. sórí bá làbámu kéésì tó kọ́kọ́ fi sí wọ́n lóní tó ti gbọ́ wọ́n àtàwọn tó kù wọn lọ́dọ̀ tí wọ́n ti gbà àbọ̀ bára ọgbà tí ẹ ti pé ti ń dùn ọ mo ní kọ́ onífúra kètí gbé fúra dé bọ́ bá ti gbé dé ọ wá gbé. kai ẹ ọjọ́ alẹ́ i dey look for trouble fa nna jẹ́ àmọ́ kàkàkàkà kàbáyé fúra náà fa ọ̀ràn mẹ́mẹ́ ni ọ̀dà so tí wọ́n bá ti gbé oúnjẹ ọ̀sán mi dé wàá gbé oúnjẹ ọ̀sán mi kó o fi dín fúra kó o mọ̀ pé mo ti mo ti kórè èṣù. má bàa mi sọ̀rọ̀ oúnjẹ ọ̀sán tiẹ̀ èmi fẹ́ gba oúnjẹ tèmi nísìnyí ni tí o bá sì ti fún mi ní oúnjẹ mi wallahi zan yìí mọ̀ká ìsìkànchì ìsìkànchì zan yìí mọ̀ká. ó gbé tí wọn mọ̀ jẹ́ dé ẹgbẹ́ ti wàhálà ni tọ́fẹ́ díjà ẹlẹ́yàmẹ̀yálẹ̀ èmi gẹ́gẹ́ èmi gẹ́gẹ́ wà lẹ́ o bó ṣe ń wo yìí òjò mi kì í ṣe eré àsọjà òjò mo bá wọn dógún ní one ninety battalion. ẹsẹ̀ ni máa gbé bá o ọ̀dọ́dún ló ń rán mi. kò sẹ́mi tẹ́mi kò lè bọ́ ọ̀fà àwo tó ń gbèsè ọba ti gbẹ̀mí yọ gbẹ̀mí yo bàbá ògbà ẹ̀mí mi lọ gbà wá gbà. gaskiya abun da ina so ka ina so ka ìwọ fẹ́ kú ni èdè ó sì rà á lọ. sọ èmi gán wà kúta yọ. zan ci buro ubanka kai ka siya zan ci buro ubanka kai ka siya ka siya dan iska ka siya. ṣeré èmi ń bá a jà ní mo sì fi ah! Musa ó pààyàn wàláhì sàn kẹsẹ̀ sí. kí ló dé. rí eléyìí tí ẹ ń wò yìí eh. náírà sọ̀dẹ̀ Allah ọ̀dà lèrè. gbẹ́kúndé tí wọn náà dalẹ̀ haúsá. irọ́ mi pa mọ́ mi ọmọ ìdálógún ṣé àmọ́ pé mi kí máa máa dalẹ̀ ọkọ̀ akólẹ̀ dalẹ̀ mi máa dúró lẹ́nu géètì ni. lọ bẹ ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. èmi ò kọ́ ọbẹ̀ ni mi fẹ́ kọ́ á ni. ah ó dáadáa kù jọ torí Ọlọ́run. èmi ó tàn mí pé kẹ́mi gbóúnjẹ tèmi fóun pé tí mi bá ti gbóúnjẹ tèmi fóun òun ò fún èmi ní fura hmm. ṣé ẹ sì mọ̀ pé èmi fẹ́ràn fura èmi wá gbóúnjẹ tèmi fóun kó fún mi fura ló wá bẹ̀rẹ̀ ìskẹ̀ǹtì. ojo ń gbọ́ ó tan haúsá pé ó fún ní fura o sì gbóúnjẹ lọ́wọ́ rẹ̀. sọ gbóúnjẹ eh, ẹ nísú ẹni wọ́n nísú wọ́n fọwọ́ bẹ́sẹ̀ lẹ́jà rẹ̀. kó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ tó dáa. wọ́n wá sọ̀rọ̀ ọbẹ̀ mi kó gbé lọ ilẹ̀ mi ò nífẹ̀ẹ́ sí o kí ló dé kílé tó ta hausa pé ọ̀fù oúnjẹ fún ṣọ́ọ̀gbọ́n oúnjẹ tiẹ̀ ni. náà ni mo fẹ́ rojọ́ láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹgbẹ́ má dá o ìgbà tí ó kọ́kọ́ gbóúnjẹ ẹlẹ̀ tí kò lè jẹ́ tí ń ṣe báyìí mo wá rò pé bóyá ejò onú ni mo sì ní kó jẹ́ ń jẹ́ pé ń lọ bá ra fúra wá. fúra wá dà o. mo ní kí n lọ ra fúra lókè ọ̀yà ni ah! ìgbà tó jò sí irọ́. Ah! òjò òjò tó sì mọ̀ wípé àwọn haúsá ló lóòótọ́ jù láyé wọn ò sílẹ̀yìn alábòsí wọn dẹ̀ kì í ṣàbòsí ó wá tan èèyàn ah musa jọ nítorí Ọlọ́run máa rán wọn ní lónà mi fún ẹ wọn wá gbé fún ẹ má bínú jọ máa fọ ẹmí bẹ́ẹ̀ ni mo ṣèlérí fún ẹ máa fọ ẹ ní nínú mi. Ah, kò sí wàhálà kò sókun mọ́ kò só tẹ̀ wákìlì àwọn ìlànà. ẹ ó yá bóyá fọ bẹ́ẹ̀ lé mi lọ́wọ́. wọ́n dẹ̀ àwọn ní ayé fẹsẹ̀ yìí àwọn fẹsẹ̀ tí this I use am protect all the house protection wẹ̀ láì. ẹ ló fi ń eh, protect gbogbo wa. wàláì wàláì fẹsẹ̀ yìí àwa. ó ti instrument ni. wàláì tó nàgó má bínú. ẹ eh, tó ṣó mọ̀ wípé ojú oyún ẹ̀ máa bu o awúsá tó nígbàgbọ́ nínú ẹ̀ ó sì ń tàn wàhálà wọn adélẹ̀ tó wá ń sá káàkiri wọ́n ṣe dúró dé. ó gọ̀ ó gọ̀ pátápátá ó sì jẹ́ kó dúró kó fẹ́ kó fagọ̀ tó fi gọ̀ kó fi hàn àwa wí tóun fẹ́ lọ́rùn òun fẹ́ lọ́rùn bí ọ̀pọ̀ lọ lọ́ba ó yá lọ́ba lọ́ba fún ààrẹ lẹ́nu géètì sí ọ̀dẹ̀ kó ṣe lọ kó jẹ́ kí wọ́n mi wọ́bi wọ́nú ilé lọ́jọ́ níbo ló dà ṣé níbo yẹn ló ń gbé ni. mo fẹ́ dúró lọ́dọ̀ yín kó òun ò fi rọ̀. ohun wèrè wo ló ràn sóhun òun ò tí rọ̀ báyìí ó yá padà sẹ́nu gate. nígbà tó bá tọ́ wà látò ní mọ̀pọ̀ wà lálò ń fà wà ládìlẹ̀ tàn mí wà á máa máa sáré wèrè kiri kí ló ń wá ká ah, ah. ọmọ ìmọ̀ ti wọ wèrè short cut ló lọ bó sẹ́nu gate ló ń lọ yẹn ó jó. ilé ọlá. sọ fẹ́ mọ mú mi ṣeré ni. Ah, mú ẹ ṣeré bíi ti báwo. ẹ ń gbà tí gbogbo yín sáré káàkiri tẹ́ ń pariwo ogun ti dé ogun ti dé ta tún wá bìwọ́ ní ìsìn tó oníṣògùn àgbẹ̀kọ̀yà ni àbógun abẹ́lé. ṣé ọ̀rọ̀ àníkẹ́ oníwòròwòro ni wọ́n ń tẹ̀lé àníkẹ́ tó jẹ́ pé oníwòròwòro ni. ẹ ó dáa kí gangan ní ìṣẹ̀lẹ̀ inú ilé ètò ẹ̀ fi ń pariwo látàárọ̀ ah. ẹ̀yin wọn tó ń ṣẹlẹ̀ o ṣé èmi nìkan ló lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ bí gbogbo onú lè ṣe tóbi tó yìí. Ah, Eh, <laughs> eh, kò fó òròfó èmi mọ̀ pé wọ́n nìkan ló lè ṣàlàyé tí ń ṣẹlẹ̀ nínú ilé fún mi. kódà èmi ò mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí o àmọ́ nǹkan ẹyọ kan tí mo mọ̀ ni pé Musa ó ń fi ọ̀bẹ lé òjò káàkiri inú ilé. mọ́mí wọ́n lè ń pè mí mà. wọ́n ní mò ń pè àbí mò ń pè ọ́. ẹ ń pè mí èmi mà. ó ṣe ń sọ̀rọ̀ ni wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ wọ́n lálábẹ́ láwọn ni wọ́n lẹ́nu ẹ̀ mú pé kò sí nǹkan tó lè sọ jáde lẹ́nu. mọ́mí wọ́n tún ti bà mí jẹ́ lọ́dọ̀ yín hmm? ẹ wo ẹ mọ̀ dá wọn lóhùn o wọ́n fẹ́ dàrin mi àti yín rú ni o. wọ́n fẹ́ dàrin mi àti ẹrú jọ sáàrin mi àti ẹ tó tẹ̀lé yìí abẹ́rẹ́ kí lajá ń bẹ́kùn sí. ẹ má bínú wa. ó jẹ́ ìbẹ̀rẹ̀ wo mo fẹ́ ránṣẹ́ ni jàre. kí ni kí n lọ gbé wá. Ah, ah. ṣé mo sì ní kó bá mi gbé nǹkan wá ni tó ń bẹ àlọ́ yà ni ẹ ọ̀yà. ẹ má bínú wa. n fẹ́ kọ́ bá mi ra fúrádì nùnù wá fún níjọ́. fúrádì nùnù. Hmm. níbo ni ti rí. níbo rò ní níwájú sálà nílùú wa yìí náà. ẹ ìlú wa ẹkọ àlópònú ni ẹ tá a bá ń sin wíbà ló máa máa wí. ẹ má já lọ síbẹ̀ ilé ọlá ilé ọlá ẹ má já lọ. wàhálà méjì ni. wọ́n obìnrin mẹ́ta wàhálà di mẹ́ta obìnrin mẹ́rin wàhálà ti di mẹ́rin ooo. kò sóhun tó lè ṣe tó lè fi tóbìnrin lọ́rùn láyé wàhálà ògo ló ń pa láìsùn ọ̀tá àfọwọ́fà ni ò wáyé. ẹ bá jẹ́ àlọ́ ilé ọ̀la ilé ọ̀la ẹ má já lọ sí ilé ọ̀la ẹ má já lọ síbẹ̀ náà ilé ọ̀la ilé ariwo ẹ má já lọ síbẹ̀ náà ẹni tó bá wá wàhálà tí kò bá rí ẹni kó lọ kó yà jọ kò yàtọ̀ sẹ́ni tó lọ rà lọ.